الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها والربانيون والأحبار بما استفهموا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوا ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكاكم على مبا أبا كنسوسو أبا دكياي أبا كاكيون أبا نادي فلا شريري ọba tí ó ṣe nírọ̀rùn fún wa kí a bá ramadan ṣe ọdún yìí dìbì tí a bá dé lónìí à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run gbogbo etí àti gbà sẹ́yìn kí ọlọ́run bá tí ọmọ kọ lé wa lọ́wọ́ èyí tí ó ṣẹ́kùtà gbà kọ́lọ̀ bó ṣe nírọ̀rùn fún wa tí ó sì gbà níjọsìn lọ́wọ́ wa lónìí a rí pé àwọn àfáwò òṣì nítòsí torí ìdíwọ́ kan ni ọ̀pá tí wọn fi ráyè wá léyìí tí wọ́n ní kí á tẹ̀síwájú níbi tí àwọn ti dúró lánàá pẹ̀lú ògbó ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ wá di ọ̀la lọ wọ́n mọ̀ ẹbẹ pẹ̀lú wa níjókòó ìṣá aláhùtáàlà ní àná wọ́n ń ṣe àlàyé fún wa nípa àwọn ááyà tí ọlọ́run ń ṣe ń sọ̀kan nínú ìwà àwọn yahudi fún wa ní ìwà kan tí ó burú ó burú débi wípé ọlọ́run ọba ó ròyìn wọn pé wọn èé ṣe àwọn onígbàgbọ́ kí ni ìwà yìí òun ni pé wọn a máa ya àwọn òfin ọlọ́run sọ́tọ̀ èyí tí bá tẹ́ wọn lọ́rùn tó bá fẹ́nu wọn mu wọn fi ṣiṣẹ́ èyí tí kò tẹ́ wọn lọ́rùn tó takò fẹ́nu wọn tó ń ti pé ọ hàn gedegbe nínú sírọ̀ ọwọ́ wọn wọn ò ní lò ó. wọ́n wá ìdájọ́ mi léyìí tí wọ́n fi rọ́pọ̀ rẹ̀ wọ́n sọ ìṣẹ̀lẹ̀ tí yọ́ ṣẹlẹ̀ fún wa tí ọlọ́run bá ti sọ ìdájọ́ tí ọlọ́run bá ti sọ àwọn ayé yìí kalẹ̀ léyìí tó ń lóyìn fún òjíṣẹ́ rẹ̀ sọlọ láàbù àríyí ọ̀sọ́lẹ̀m pé tí ọba ṣe ìdájọ́ láàrin wọn tí ó ṣe ìdájọ́ pẹ̀lú tíra tí ọlọ́run ọba sọ kalẹ̀ tí ó sì ṣe ìdájọ́ náà dọ́gba láàrin wọn àwọn olùmọ̀tàṣìr wọ́n tún ṣe àlékún àlàyé sí ìdí tí ááyà yìí ti sọ̀kalẹ̀ wọ́n ní kọ̀mọ́lẹ́yọ̀ kan ó pé méjì nínú àlàyé tí wọ́n ṣe ní wípé irú ìṣesí báyìí kì í ṣe ẹ̀kan náà ṣẹlẹ̀ láàrin àwọn yahudi ó tún ṣẹlẹ̀ ní àwọn àkókò míì kó tó di pé ọlọ́run ọba sọ àwọn ayé àyíkalẹ̀ tí ó fi ń bá wọn ní. nínú ẹgbà wa tọ́ wá látọ̀dọ̀ abdullahi na abbas rọ̀bìyàláhu ta'ala anuhuma ó ń ṣe àlàyé pé nínú súratul ma'ida ní àwọn àyà tí a ń ká lọ́wọ́ yìí ó ní ọlọ́run ọba sọ wọn kalẹ̀ látàrí kan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ìdílé tí ó wà madina gẹ́gẹ́ bí gbogbo wa ìdílé mẹ́ta ni ìdílé àwọn yahudi tí ó wà ní ìlú madina a ní banu kainuka banu nabir àti banu kọrẹ́ìbà léyìí tí àwọn olùmọ́ṣẹ́ àlàyé ìdítọ́ka tí wọ́n ti gbèrò madina fún wa torí pé nípìnlẹ̀ a mọ̀ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yahudi ń gbé nígbà náà ọ̀nà ní ilẹ̀ philistine mọ́ ilẹ̀ israẹli tí wọ́n yọ lábẹ́ rẹ̀ lónìí ṣùgbọ́n ohun tó sún wọn di èrò medina ni pé wọ́n kà nínú tírà ọwọ́ wọn dájúdájú òjíṣẹ́ ẹ̀gbẹ̀yìn tí ó wà ọlọ́run ọba ó gbé dìde ní agbègbè kan tí igi dábínú pọ̀ sùn eléyìí ló mú wọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí pípé agbègbè wo ni ibi igi dábínú pọ̀ jù sí nílé ayé ìwádìí wọn wá fi hàn pé ọ̀kan nínú ìlú méjì ni nínú kọjá ìlú madina tàbí kọjá ìlú tabuk àyè méjèèjì ni igi dẹ́bínú pọ̀ jù sí eléyìí lọ́fà tí àwọn kan nínú wọn fi lọ múlé sí ìlú madina ní àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn kan nínú wọn ti kọjá sí ìlú tabuk síwájú kó ti ṣe ọlọ́nkọlọ́láhùn aláìwọ̀sọ́lẹ̀ mọ́tò dé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ pé ní gbogbo ìgbà tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn tó gbà wọn lálejò láwọn lárúbáwá ló mẹ̀dínà àwọn house àti khazraj tá a mọ̀ sí ansar wàá máa sọ fún wọn pé ẹ máa retí òjíṣẹ́ ẹgbẹ̀yìn ọlọ́run ọba fẹ́ gbé dìde nínú wa nígbà tó bá gbé dìde nínú wa yóò lídìí wa ká jà yín lógun ká yín ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba gbé òjíṣẹ́ náà dìde lè tọ́jọ́ pé gbogbo àwọn àmì tí wọ́n kà lè ṣí yáàrí lára òjíṣẹ́ ẹgbẹ̀yìn ọ̀hàn lára òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríwí ọ̀sọ́lẹ̀m eléyìí ló sún àwọn ará màdínà débi kí wọ́n ṣaláǹkà tètè lọ gba òjíṣẹ́ náà gbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ tán wá wá mọ́ sọ bó ti fẹ́ gbẹ̀yìn fẹ́ dé agbègbè bíi ni ó sì dé sí wọn náà ló dé yìí tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ gbà wọ́n ní wàá máa sọ fún wọn pé òjíṣẹ́ táwa ń retí inú wa ni ó ti jáde kì í ṣe inú lárúbáwá ìran tiwọn ọlọ́run ọba pọ́n wa lójú ká máa tẹ̀lé lárúbáwá lọ eléyìí ni tó bí kí wọ́n má gba òjíṣẹ́ ọlọ́run sọlọ láwọn àríwí ọ̀sọ́lọ̀m lọ. wọ́n ń bẹ ní ìlú màdínà èyí tí wọ́n ń bẹ lórí ẹ̀sìn wọn ìgbà tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláìyí ọ̀sọ́lọ́m dé mẹ̀dínà ọba wọn lórí ẹ̀sìn wọn ìgbà tí òṣìṣẹ́ kámú ni tipátipá sẹ̀sìn nínú ẹ̀sìn islam òjíṣẹ́ ọlọ́run ọba ò mú wọn tipá láti ṣe ẹ̀sìn islam wọ́n ní síra wọn tí wọ́n ń lo àwọn ìdájọ́ tó wà nínú rẹ̀ nítorí pé ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n ní option ó ṣeé ṣe tó bá wù wọ́n kí wọ́n dájọ́ láàrin ara wọn tó bá sì tẹ wọn lọ́rùn wọn lè gbé lọ síwájú òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àríyí ọ̀sẹ̀lẹ̀ wọn bá gbé lọ síwájú òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba fún òjíṣẹ́ rẹ̀ náà lẹ́sà tí tó bá fẹ́ ṣèdájọ́ láàrin wọn pẹ̀lú síra wọn tó bá sì fẹ́ dá wọn padà ẹ lọ mọ dájọ́ ní kò sí ìtọ́kàn mi torí náà kì í ṣe dandan ni lórí òjíṣẹ́ ọlọ́run sọlọ láhùn àríyí ọ̀sẹ̀lẹ̀ tí ọlọ́run ọba fi ń sọ àwọn ayé àyíkalẹ̀ gẹ́gẹ́ bí abdullahi ibn abbas ń sọ fún wa ó ní àwọn ìdílé méjèèjì tí wọ́n jẹ́ bẹ̀nú nàbírà àti bẹ̀nú kòrẹ́ ìbà wọn a máa jà láàrin ara wọn síwájú kóbi sí ọlọ́run ọba tó dé mẹ̀dínà àwọn ìjà tí wọ́n ń jà ọwọ́ àfihàn pé bẹ̀nú nàbír wọ́n ní agbára ju bẹ̀nú kòrẹ́ ìbà lọ eléyìí ó sún bẹ̀nú kòrẹ́ ìbà débi pé wọ́n ń wora wọn pé àwọn ò tó láti dájú ogun pàwọn eléyìí torí náà ìyànjẹ ọ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin wọn àwọn tí ó lágbára láwọn bẹ̀nú nàbír wọ́n bẹ̀rẹ̀ sí ní yan bẹ̀nú kóra ìbàjẹ́ nínú ìyànjẹ tó máa ṣẹlẹ̀ pé tí ẹnìkan nínú àwọn bẹ̀nú nàbír tọ́jọ́ pàwọn ni wọ́n ní agbára jù tó bá pa ọ̀kan nínú àwọn bẹ̀nú kóra ìbàjẹ́ ìgbà tí wọ́n bá sanwó ìtanràn tàbí owó ẹ̀jẹ̀ wọn ni ohun tí wọ́n gbà onídíyà tó pé léyìí tí wọ́n gba àpò dẹ́bí inú ọgọ́rùn-ún ní díyà tó pé lọ́dọ̀ wọn ṣùgbọ́n tó bá yẹ pé ẹnìkan nínú àwọn bẹ̀nu bẹ̀nu nàbí ìrànlọ́pa tó bá yẹ pé ẹnìkan nínú àwọn bẹ̀nu nàbí tó lágbára jù ọ̀kan nínú àwọn bẹ̀nu kọ̀rẹ́ ìbà wọ́n ní ohun tí wọ́n sọ fún wọn ni pé ẹ̀mí kan nínú ti ààlè fi wẹ́mi kan nínú wa torí náà bí àti á gbà lọ́wọ́ yín bí àti á san fún yín ìdajì bí ẹ̀mí ni torí náà fifty bags ti dẹ́bínú ni wọ́n san fún wọn léṣọ́ sì jẹ́ pé tọ́ba jẹ́ nínú tiwọn ni wọ́n ti pààyàn wọ́n gbà bí àti ó pè ni àwọn bẹ̀nú kóra ìbá kò sí ọgbọ́n tí wọ́n lè dá sí wọ́n ń lọ bẹ́ẹ̀ títí dìgbà tó ti ṣe ọlọ́run ọba dé ìlú madina nígbà tó ti ṣe ọlọ́wọ́ bá délu mẹ̀dínà irú ìṣẹ̀lẹ̀ báyìí wá tún ṣẹlẹ̀ ẹnìkan nínú àwọn tó lágbára jù láwọn bẹ̀rù nàbíyì ọ̀pá ọ̀kan nínú àwọn bẹ̀rù kọ̀rọ̀ ìbà ni wọ́n wá gbé àpò dẹ́bínú àádọ́ta wá bí wọ́n máa ṣe gbé wá làwọn bá ní rárá àwọn ò ní gbàdájọ́ yìí ọ̀dọ́ ànábì muhammed táwọn ọ̀gbàgbọ́ gan làwọn ó gbé ẹjọ́ lọ kọ́ bá wọn dájọ́ wọ́n wá sọ fún wọn pé ṣe bá ń ti mọ ẹsẹ láàrin wa tẹ́lẹ̀ à ń ṣe tẹ́lẹ̀ ìgbà tẹ́ ju agbára wa lọ tí ò sì sí aláṣẹdọ́gba tí ó ṣe àṣedọ́gba láàrin wa ṣùgbọ́n lónìí aláṣedọ́gba ti wà ọ̀dọ́ rẹ̀ láàjì lọ torí náà wọ́n gbé tọ́ lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lábàárẹ̀ ìwọ̀ sọ́lọ́ òjíṣẹ́ ọlọ́run bá sì da ẹjọ́ náà ní àṣedọ́gba léyìí tó fi hàn pé dájúdájú àwọn fúnra wọn wọ́n mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àlejò ọ̀sọ́lẹ̀m òjíṣẹ́ ni tí ò síyè méjì ń bẹ ṣùgbọ́n ẹ̀taanú àti kèéta àti mọ́tómọ́tó ó sí wọn lọ́wọ́ láti gbé òjíṣẹ́ náà gbọ́ sọlọ́láhùn àlejò ọ̀sọ́lẹ̀m ọ̀kan nínú àwọn olùmọ̀ ibùnà kafir wọ́n ń ṣe àlàyé pé àwọn eléyìí ọjọ́ ìṣẹ̀lẹ̀ méjì nínú díẹ̀ sọ ń ti ń ṣẹlẹ̀ láàrin àwọn yahudi nípa mímọ yí òfin ọlọ́run ọba mímọ yí padà nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní àkókò náà ó ní pé tí ẹnìkan bá jalè nínú wọn léyìí tó sì fẹ́ pé òfin ṣe ń bẹ lọ́dọ̀ wọn náà ni pé gbogbo ẹni tó bá jalè kájú lọ́wọ́ tẹ́nìkan bá jalè tó bá yẹ pé èèyàn ńlá ni ó jáde láti ilé ńlá wọn ni wọn ò ní gé lọ́wọ́ wọn ó dá sẹ́rí àmì ìfún ṣùgbọ́n tó bá yẹ pé ní tó jalè ẹni yẹpẹrẹ ni láwùjọ ẹ̀dá dá sèrí ọlọ́run ọba lé lórí bẹ́ẹ̀ ni wọ́n dá ìdájọ́ ọlọ́run ọba lé lórí báyìí ni wọ́n ń ṣe ń ṣe òfin ọlọ́run ọba bó ṣe wù wọ́n ni ọlọ́run ọba wọ́n wá ń ṣe àlàyé nínú àwọn àyà tí wọ́n kà fún wa pé wọ̀kẹ́ ìfẹ́ yóò hakimu náà kẹwà ìdáhùn mùtàwùrà títí ẹ̀ lọ́dé tó fi jẹ́ pé ìrí òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n máa fi ṣe adájọ́ láàrin wọn léyìí tó yẹ pé àtàwọ́rá ń bẹ tá a ti sọ̀kalẹ̀ fún wọn sí ìhà hukumula léyìí tí ìdájọ́ ọlọ́run ọba ń bẹ nínú rẹ̀ fún wọn tó yẹ fún wọn lò ṣùgbọ́n tó mẹ̀rẹ̀ tẹ̀wọ̀ lẹ́wọ̀nà mi bá àdìbàrì wọn a máa gúnrí kù láti fi àtàwọ́rá dájọ́ lẹ́yìn ìgbà tí ìdájọ́ ọlọ́run ọba ń bẹ nínú rẹ̀ wọn máa wùlá ìkàbí mùmíní lọ́ba ní dájúdájú irú àwọn eléyìí wọn ò sí nínú àwọn olùgbàgbọ́ ó ní tí ọba fi fírọ̀ ọlọ́run ọba dájọ́ irú ẹni bẹ́ẹ̀ kò sí nínú àwọn olùgbàgbọ́ àlékún àlàyé ń bẹ lórí rẹ̀ tá a bá ka ayé ẹlẹ́ẹ̀kejì yìí dé parí ọlọ́run ọba tẹ̀síwájú ó ní iná àǹzẹ́lẹ̀ tẹ̀wọ́rà gẹ́gẹ́ bí ìgbà tí nǹkan ẹ̀mọ́ àwa sọ àtẹ̀wọ́rà kalẹ̀ kí ìhà àhúdà lè tọ́jọ́ pé ó kú fún ìmọ̀nà wọnúùr bẹ́ẹ̀ ni ó kú fún ìmọ̀lẹ̀ ìmọ̀nà lọ́jọ́ fún ọmọ ẹ̀dá ìmọ̀lẹ̀ ìdájọ́ tí ọ̀rọ̀ gbọmọ́ ìfẹ̀mí ẹ̀dá ọ̀nbẹ nínú rẹ̀ ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ọ̀nbẹ nínú rẹ̀ léyìí tó yẹ kí wọ́n lò kọ́dà yà kúmu bí hànàbí yún alẹ́rí na asilamu àwọn ànábì wọn ní àwọn ànábì àwọn yahudi tí wọ́n láwọn gbàgbọ́ àwọn ànábì tó yẹ pé ìsìláàmù ni wọ́n ṣe kú ọlọ́run ọba ní ìdájọ́ tí ń bẹ nínú àtàwọ́ra ni wọ́n ń fi ń dájọ́ lèlàdínà háàdù àwọn tí wọ́n ń ṣì fi ń dájọ́ lé lórí àwọn náà ni àwọn tí wọ́n ń pera wọn ní yahudi ẹ̀yin tẹ́ ẹ pera yín ní yahudi tẹ́ wọn kó lùgbàgbọ́ ni yín tó bá jẹ́ lódodo ni ẹ gbàgbọ́ ni ẹ bá má fi ọwọ́ ti àtàwọ́rá sẹ́yìn ìdájọ́ ọnù rẹ̀ lẹ́ẹ̀mọ́ lò nítorí pé àwọn tí wọ́n gbàgbọ́ síwájú yín láwọn tẹ́ ń tẹ̀lé ìdájọ́ yìí náà ni wọ́n ń lò àwọn òfin tí ń bẹ nínú rẹ̀ ní àwọn òjíṣẹ́ wọn lò lé wọn lórí wọ́rọ̀bani yóò lẹ́yìn ìgbà táwọn òjíṣẹ́ kọjá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn olùmọ̀ nínú wọn àwọn ìdájọ́ tó ń bẹ nínú rẹ̀ ní àwọn náà lò wọ́n àbár kọ́dà àwọn mọ̀fin tí wọ́n mọ̀fin nínú àwọn yahudi àwọn ìdájọ́ yìí náà àwọn náà ń lò láti fi dájọ́ bí masúfèrò ní kìtàbílà wọ́n ń lo ìdájọ́ yìí torí wípé ìntàgbẹ́kọ́lẹ̀ wọn lọ́rùn ọ̀nà ni kí wọ́n sọ́tírọ̀ ọlọ́run kí wọ́n sọ́tírọ̀ ọlọ́run ọba kí nǹkan kan gẹ́gẹ́ bí àdínkù tàbí àfikún tàbí àyípadà kọ́mọ́ bá síra náà. wọ̀kánú àlẹ́yìí ṣòhádà pé a sì ní ajẹ́rìí tí wọ́n máa jẹ́rìí pé àwọn wọ́n ń lo a rí i pé ọlọ́run ọba ìbáwí ẹ̀yin lẹ́ẹ̀ gbàgbọ́ aṣọ tíra kalẹ̀ fún yín pẹ̀lú òfin tẹ́ máa lò àwọn òjíṣẹ́ yín àtàwọn olùmọ̀ nínú yín tíra yìí ni wọ́n ń lò láti fi ṣòfin tíra yìí ni wọ́n fi ń ṣe ìdájọ́ láàrin ara wọn kí wá ló dé tẹ́yìn tẹ́ ń kílèmù pẹ́yìn náà gbàgbọ́ gẹ́gẹ́ bíi tiwọn lórú ìdájọ́ yìí láti fi ṣòfin láti fi ṣe ìdájọ́ lọ́ọ̀bá ní fọlá tọ́ṣọ̀wò náà ṣọwọ́ṣọ̀wò torí náà ẹ má payẹ ẹnìkankan èmi nìkan ni ẹ bẹ̀rù pé àwọn ìdájọ́ tó wà nínú rẹ̀ ẹ má wí jáde ẹ má fi pamọ́ ẹ má torí pé ẹ ń bẹ̀rù ẹnìkan nínú àwọn ẹ̀dá kẹ ẹ wá ọlọ́run ọba pamọ́ wàlá tẹ́sítẹ́rù bí aya ti sẹ́mẹ̀nì pàlú ìlà ó sì ṣe ṣe pé kí torí ìbẹ̀rù ó ṣe kó yí ìdájọ́ ọlọ́run ọba padà lọ́ọ̀bá ni látẹ́sẹ̀rù bí ayé àti sẹ́mọ̀nà pàdé ìlà ẹ má fi nǹkan kan sílé ayé kẹ́ fi jàrò àwọn ayé àmì tí mo sọ̀kalẹ̀ fún yín wàmẹ́lẹ̀m yàkùn bí ma ànzọ́lọ́lá ẹnikẹ́ni tó bá wá kọ̀ tí ò tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ṣèdájọ́ fọ̀ùlà ìkàhùmùlùkà kìrù dájúdájú irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti di aláìgbàgbọ́ a rí wípé Aya yìí ní ìbẹ̀rẹ̀ ní ti ń ṣàlàyé fún wa oníwà àwọn yahudi irú tí wọ́n ṣe látàrí mímọ fi ìdájọ́ ọlọ́run ọba pamọ́ láwọn àyè kan torí pé kò tẹ́ wọn lọ́rùn ọlọ́run ọba sì ṣe àlàyé àwọn ẹni tó ṣe é ṣe kọ́jẹ́dì fọ́fà nínú rẹ̀ bọ́yá wọ́n ń bẹ̀rù àwọn ẹ̀dá tàbí nǹkan kan tó bẹ́ẹ̀ tilé ayé ni wọ́n ń wá lọ́jọ́ wọ́n máa fi òfin pamọ́ níparí ayé ọlọ́run ọba ọwọ́ á ṣe ìdájọ́ lórí gbogbo ẹni tí a bá sọ síra kalẹ̀ fún pé wà máa ń lẹ́mí àkùn bí máa ń zẹlẹ̀ la gbogbo ẹni tí ó bá kọ̀ láti ṣèdájọ́ pẹ̀lú ohun tí ọlọ́run ọba sọ kalẹ̀ eléyìí ó ti kọ́ lórí kìtàbí sínú bẹ́ẹ̀ ni mùsùlùmí náà ti wá bẹ́ẹ̀rẹ̀ torí pé ọlọ́run ọba sọ síra kalẹ̀ fún mùsùlùmí náà ẹni tó bá kọ̀ láti ṣe ìdájọ́ pẹ̀lú ohun tí ọlọ́run ọba sọ kalẹ̀ àwọn ni àwọn tí wọ́n ti di kẹfẹ́rí àwọn làwọn tí ó ti ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba ááyà báyìí ká gbé sórí òṣùwọ̀n ìfẹ̀mí tiwa lónìí níbi tá a wà lónìí ǹjẹ́ à ń fi sírọ̀ ọlọ́run ọba ṣe ìdájọ́ láàrin ara wa tàbí àwọn òfin ìkan bẹ tọ́jọ́ tọ́lọ́run ọba tá a mọ̀ tá a sì lò ó nífẹ̀mí wa a rí i pé ìdáhùn wa kò síyè méjì níbi pé àwọn òfin ọlọ́run ọba ń bẹ tá a mọ̀ káàrí lòdì sẹ̀mí wa èyí tó ní í ṣe pẹ̀lú báyá fámílì ìṣù àti pásánà ìṣù alhamdulilá ìṣù ṣùgbọ́n àwọn kan ń bẹ lọ́yẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìjìyà ààrí lò èyí tó ní í ṣe pẹ̀lú èyí tí àyà yìí ń sọ̀rọ̀ bá gan ní agbọ̀n yìí bọ́yá tó ní í ṣe pẹ̀lú ah, ẹ̀sán gbígbà fún ẹni tí a bá dá lọ́gbẹ́ tàbẹ́ni tá a gbẹ̀mí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ààrí lò pé ní agbègbè tá a wà. kí wá nìdájọ́ wa ṣé àwa náà ní wa bí aya yìí tàbí aáwọ̀ irú àwọn aya báyìí ó ní àwọn aya tí àwọn nǹkan gbá mú tí wọ́n ti ṣe ìdájọ́ lórí gbogbo mùsùlùmí tó bá ń bẹ níbi tí ò ti ṣí òfin ọlọ́run ọba tó kárí gbogbo òsẹ̀mí wọn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó ti di kẹfẹ́rí torí pé ọlọ́run ọba ń sọ pé wàmọ́ lẹ́mí àkùnbìmọ̀ àǹzọ́lọ́lá ẹn tí ọba ti ń tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ tí ò fi ṣèdájọ́ níta bá sì wòye sí tó síwájú pé àwọn yẹ̀wúdí tí ọlọ́run ọba ń torí wọn sọ̀rọ̀ kìí ṣe pé gbogbo òfin ọlọ́run ọba ni wọn ò lò wọ́n ń lò lápá kan wọn ò lò lápá kan nítorí náà tiwa náà kò sí tó fi yàtọ̀ sí tiwọn torí náà fọwọ́lá ikahumul kàfẹ́rù nínú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti di kẹfẹ́rí ẹni tó bá sì dé ní kẹfẹ́rí wọn ni ká dá lógun títí tí ó fi padà sínú ẹ̀sìn islam ilé ìlọ́pàá tí wọ́n fi ń gbógun ti mùsùlùmí tó yẹ pé yọ́mọ dóhùn ìyàlẹ́nu pé irú àwọn tó ń wí bẹ́ẹ̀ wọ́n ń gbé nǹkan olóró lọ sí mọ́ṣáláṣí láti lọ pa àwọn ẹrú ọlọ́run nígbà tí wọ́n ń kírun lọ́wọ́ torí pé àgbọ́yé sí wọn wípé irú àwọn ẹni báyìí wọn ò sí nínú àwọn olùgbàgbọ́ jihad tá a ṣe lórí wọn náà ní ká pè wọn padà tàbí kí a sì pa wọn nítorí wọ́n ti di wọ́n ti ṣe rí dá wọ́n ti kúrò nínú ẹ̀sìn islam ṣùgbọ́n àgbọ́yé tí wọ́n gbọ́ yìí ìjọ ni àgbọ́yé tí àwọn tí ọlọ́run ọba kọ́kọ́ sọ àlùkòrá ní alápọ̀nlé kalẹ̀ fún gbọ́ ǹjẹ́ àgbọ́yé tí wọ́n gbọ́ yìí ó ní àgbọ́yé táwọn sàbí òṣìṣẹ́ ọlọ́run ọba gbọ́ àtàwọn tí ó tẹ̀lé wọn nínú àwọn olùmọ̀ tí a bá padà sínú àwọn tíra àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí tíra tí ó ń bẹ níwájú ni ìtọ̀síro koran labin ti ibn kafir ó ń ṣe àlàyé kí làwọn olùmọ̀ nínú àwọn ṣáábé kí ọlọ́run bá kí ó fọ̀rùn kẹ wọn kí ni wọ́n gbọ́yẹ ní abẹ́ áyà yìí kí ni ìtumọ̀ tí wọ́n fún àwọn áyà yìí nínú àwọn ẹ̀gbà wa tí ó wá ẹ̀gbà wa ń bẹ látọ̀dọ̀ aṣíwájú wa abdullahi ibn abbas rọ̀bìyàlláhu ta'ala anhumah wọ́n ń ṣe àlàyé nípa gbólóhùn wàmálàm yàkùn bímà àǹzálàlá fàúlà ìkàhùmùl kàfìrù wọ́n ní tó ń ti pé ááyà yìí ọ sọ̀kalẹ̀ ní nípa àwọn yahudi kí ìdí dandan ọlọ́run ọba kó túbọ̀ máa bá wọn wọ́n ní ṣùgbọ́n ihun tí ń tọ́ka sí kìí ṣe pé gbogbo ẹni tí ọ bá kọ̀ tí òfin ọlọ́run ọba ṣiṣẹ́ lórí nǹkan kan kìí ṣe pẹ́rú ẹni bẹ́ẹ̀ ó ti di kẹsẹ̀rí nínú kẹ́límà kan pé lópin ìgbà tí ó bá ti fi òfin ọlọ́run ọba lẹ̀ lórí nǹkan kan wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kìí ṣe kó ti di kẹsẹ̀rí kí wá ní àgbọ́yé tó wà ń wọ́n ní àgbọ́yé tó wà lábẹ́ rẹ̀ ni pé fẹ̀mẹ̀lẹ̀mìyà kùnbìmà àǹzẹ́lọ́láhùn dùhúdàn ẹni tó bá kọ̀ láti fi ń ṣe ọlọ́run ọba sọ̀kalẹ̀ ṣiṣẹ́ dùhúdàn lẹ́ni tí ó ń rò pé in tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ yìí kò rí bẹ́ẹ̀ tí ṣe bó ṣe rí nù pé ìgbìyànjú tiẹ̀ ó ń kú nítumọ̀ bá ṣe in tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí kọ́mọ sọ pé in tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ní àyà yìí ọlọ́run ọba ń fi ń báwọn èèyàn kan wí lákòókò kan ṣùgbọ́n ìdájọ́ tó wà nínú rẹ̀ kọ̀ọ̀kan àkókò kan ló ń bá wí kò ṣe é tọ́kàn wá pẹ̀lú rẹ̀ mọ́ lónìí wọ́n nírú ẹni bẹ́ẹ̀ áyà yìí bá wí pé ó ti di kẹsẹ̀ yìí. ìbákan náà ẹni tó bá kọ̀ láti fi òfin ọlọ́run ọba kó fi ṣiṣẹ́ látàrí ìròyìn wípé òfin ọlọ́run ọba yìí kò pé kò sí àṣedọ́gba nínú rẹ̀ kò lè ṣáàbù íńtírẹ́sì wa òfin ìkan bẹ tọ́jọ́ òfin àtọ́dá léyìí tó pé tó sì da tó ṣe déédéé ju ti ọlọ́run ọba lọ torí náà tí a fi eléyìí sílẹ̀ ká ló máa lo òfin tá a wò pé òun ló pé jù wọ́n ní dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó ti di kẹfẹ́ yìí torí pé ó ti gbé òfin ẹnìkan ó ti gbé kọjá òfin ọlọ́run ọba sí òye kó bẹ́ẹ̀ tàbí kọ́ mọ̀ wò pé òfin tí àtọ́dá tá à ń lò àtòfin ọlọ́run ọba déédéé náà ni justice kan náà ni gbogbo ẹ̀ wá lópin ìgbà tó ti fẹ́ pé justice kan náà ni kò sí yàtọ̀ dájúdájú rẹ̀ ní báyìí ọ̀nà ti bọ́ sábẹ́ àyà yóò ti di kèfèrí torí pé n ti ń ṣe ni ashirk ó ń fi ọlọ́run ọba wé ọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tàbí ó ń fi ọlọ́run ọba wé àwọn ẹ̀dá ó ní ṣùgbọ́n àwọn oríṣi méjì kan ń bẹ nínú àwọn ẹ̀dá tí ò ní bọ́ sábẹ́ àyà yìí àwọn oríṣi méjì náà wọ́n ní oríṣi àkọ́kọ́ ọlẹ́ni tó yẹ pé ọmọ pé òfin tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ni ó sì gbọ́ yé òfin nítumọ̀ míì ó sì mọ̀ pé ó ní òfin tó dáa jù ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ torí nǹkan kan ní nǹkan ilé ayé tó ń lé bóyá lówó tàbí nípò tàbí àwọn nǹkan ti ṣẹ̀rù bá ó ń ṣe ń páyà pé tó ń bá ṣe ìdájọ́ ọlọ́run ọba ó ṣeé ṣe kí wọ́n fi aburú kò ń ọwọ́ àmọ́ọ̀mọ́ ó takòfin ọlọ́run ọba ọwọ́ adájọ́ wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kò bọ́ sí abẹ́ áyà yìí wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kì í ṣe pé tó ṣe ó kẹ̀kẹ́ bí yìí ó nínú àwọn ńláńlá ohun a lè fi wé ó ní ìṣìnà ṣíṣe ọlọ́run ọba ṣe ilé ìwọ̀ kò sì jíyan rẹ̀ rárá ṣùgbọ́n lọ ṣe ṣìnà ìdẹ́rù ẹni bẹ́ẹ̀ tó bá ṣe ṣìnà á dá á dájọ́ kó ti kúrò nínú ẹ̀sùn islam lórí lé lórí àníga torí pé ọdẹ́sẹ̀ lódodo ọdẹ́sẹ̀ ó sì mọ̀ pé tóun ṣe ọ́ ta kò fin ọlọ́run láyè tó ti ṣe jù náà ó ti ta kò fin ọlọ́run ṣùgbọ́n lè ò gbé kúrò nínú ẹ̀sùn islam torí pé kò ṣe jù náà lẹ́kọ̀ọ́ ọ̀nà mọ̀ pé ẹ̀ṣẹ̀ lòun dá níbẹ̀ náà ní irú adájọ́ tó bá ṣe báyìí ẹjọ́ tó dá kò sí lẹ́kọ̀ọ́ ọ̀nà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ọ dá torí ìfẹ́ inú gẹ́gẹ́ bí ẹni tó ṣe jù náà torí ìfẹ́ inú rẹ̀ tó fẹ́ ṣe ní irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ tí ó gbà nù. oríṣi kejì nínú àwọn ẹ̀dá ó lè ní tọ́jọ́ pé òfin ọlọ́run ọba wù láti lò ó sì nígbàgbọ́ nígbàgbọ́ tó dájú pé òfin ọlọ́run ọba lọ́tọ́jú ṣùgbọ́n bára rẹ̀ ní ìṣesí kan tí ò lè lòfin ọlọ́run ọba ọbára rẹ̀ nínú àwùjọ kan tó jẹ́ pé kò ní agbára láti yí tí wọ́n ń lò padà sófin ọlọ́run ọba tó wọ́n fẹ́ torí náà yọ́ mọ lòfin tí wọ́n ń lò kìí ṣe torí pọ́tẹ́ lọ́rùn ṣùgbọ́n kò sí ọgbọ́n tí ọ̀dà sí wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kò ní í sí lábẹ́ àwọn tí àyà yọ́ mọ bá wípé ó ṣe kẹfẹ́ irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ààyè pẹ̀lú àwọn olùgbàgbọ́ léyìí tí wọn ò sì torí rẹ̀ kúrò nínú ẹ̀sìn islam lápèjúwe ni ó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam anabi yusuf alayhi salam nítorí pé ó ń gbé ní ilẹ̀ misra ní ọjọ́ náà lọ́hùn ilẹ̀ misra òfin ọlọ́run ọba kọ́ ni wọ́n ń lò òjíṣẹ́ sì ni ọlọ́run ọba sọ̀fin kalẹ̀ fún ṣùgbọ́n látàrí pé nígbà náà kò ní agbára àti lè yí òfin tí wọ́n ń lò padà òfin tí wọ́n ń lò nínú òun náà bá wọn lò kó tó di pé gbogbo wọn padà gbẹ̀sùn islam lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ afẹ́fẹ́ ní àǹfààní àti yí àwọn òfin yìí padà àṣé tírú ìṣesí báyìí bá wà sẹ́yìn ò sí àti yí padà tó ń bá ń lò bẹ́ẹ̀ kò burú ní káwọ́ fẹ̀mí òjò ìṣẹ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àlejò ọ̀ṣọ́lẹ̀ nílùú mẹ́ka òfin ń da tí wọ́n ń lò nílùú mẹ́ka nígbà náà léyìí tó jíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àlejò ọ̀ṣọ́lẹ̀ kọ̀tẹ́ lọ́rùn tọrọmọ̀ pé ọ̀ta kò fi ọlọ́run ṣùgbọ́n àìṣe agbára àti yípadà ó ṣe sùúrù títí ìgbà tọ́lọ́run ọba fún un ní agbára àti lè yípadà nígbà tó níṣẹ́gun lórí àwọn kẹfẹ́rí bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí tí wọ́n ṣe ìdíra lọ sí ilẹ̀ habasha nígbà tí yà pọ̀ ilẹ̀ habaka christianity ni wọ́n ń ṣe nígbà náà wọ́n ń bẹ lábẹ́ òfin wọn òfin yìí náà ni wọ́n ń lò lé wọn lórí eléyìí ò torí bẹ́ẹ̀ mú wọn kó nínú ẹ̀sìn islam torí náà àṣẹ tí mùsùlùmí bá bára rẹ̀ ní abẹ́ òfin kan tí ò lágbára àti yí padà ọlọ́run ọba kì í gbèrò tó ju agbára ẹrú kì í gbélé lọ́rùn lópin ìgbà tí ò sí lágbára àti yípadà kò ní bọ́ sí abẹ́ àyà yìí ṣùgbọ́n nígbà tọ́lọ́mọ bá bá fún un lágbára àti yípadà tí ọba wá yípadà ìgbà náà la tó lè wò ó sí àwọn ìdájọ́ méjèèjì tá a kà sẹ́yìn ǹjẹ́ ọkọ̀ láti mọ́ yípadà torí ìfẹ́ ẹnu kì í ṣe torí pé kọ́ gba kófin ọlọ́mọ ọba lọ́sọ́dún tó bá yẹ torí ìfẹ́ ẹnu ni irú ẹni ọba àná fi gbogbo ẹnu dájọ́ pé kẹfẹ́rí ni irú ipò yìí ní àwọn ọ̀kan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí ni wọ́n bọ̀ sí lórílẹ̀‐èdè tó ti jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n lágbára wọ́n sì ṣetán láti lòfin ọlọ́run ṣùgbọ́n ìfẹ́ inú àwọn adarí wọn wọ́n kọ̀ láti lòfin ọlọ́run ọba lé wọn lọ́rí léè tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ mùsùlùmí lágbàáyé lónìí irú ìṣesí bẹ́ẹ̀ lópin ìgbà tí àwọn olórí yun ọ̀bá jáde kí wọ́n wù pẹ̀lú gbogbo ẹnu pé òfin ọlọ́run ọba àti tá à ń lò yìí kò sí yàtọ̀ tàbí kí wọ́n wù pẹ̀lú ẹnu pé òfin tá à ń lò léyìn lórí gbọ́dọ̀ dáa ju tọ́lọ́run ọba lọ lópin ìgbà tí wọn ọba sọ bẹ́ẹ̀ àwa náà lè jáde kánú ní kékeré ni wọ́n torí pé ó ṣe é ṣe kọ́jọ́ pé wọ́n ń lò látàrí ìfẹ́ ẹnu kì í ṣe pé wọn mọ̀ pé òfin ọlọ́run ọba lọ́tọ̀ jù ṣùgbọ́n aṣíwájú tó bá jáde tó wí tàbẹ́ni tó lágbára àti lòfin ọlọ́run ọba tọ́wá kọ̀ sí òlò látàrí pé òfin tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó wò pé ó dáa ju ti ọlọ́run ọba lọ tàbí ó ṣe déédéé ti ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ó sì bọ́ sí abẹ́ àyà yìí torí pé àwọn èèyàn wúdí ń sọ nípa wọn wọ́n mọ̀fin ọlọ́run agbára ń sì ń bẹ fún wọn láti lò ṣùgbọ́n wọ́n máa mọ́kọ̀ wọn nù irú ipò tí wọ́n bọ̀ sínú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ọ́sí ń pariwo lágbàáyé wọ́n ń pariwo fún gbogbo àwọn tí wọ́n nírú ìròyìn yìí kìí ṣe orílẹ̀-èdè yìí nìkan wọ́n wà wọ́n ń bẹ ní àwọn orílẹ̀-èdè tọ́pọ̀ irú ìròyìn tí ẹ gbé dání yìí ó tako àgbọ́yé àwọn ṣáájú òjíṣẹ́ ọlọ́run sọlọ láwàárí ìgbọ̀sọ́lọ́m ó tako àgbọ́yé àwọn aṣíwájú rere nínú ẹ̀sìn islam kọ́dọ̀ ó tako mọ̀ torí pé kò bára wọn mu rárá ọlọ́run ọba àlékè ọlá ó ní gbogbo ibi tí mùsùlùmí bá wà yóò máa lékè ẹ̀sìn yóò sì máa gbòòrò sí ni káwá ni a ti wà nínú ipò tó jẹ́ pé àwọn tó gbẹ̀sìn islam góńgóró ni wọ́n wọn ò pọ̀ mọ́ rárá rárá àwọn náà wọn ò sì lè jáde fún wọn ṣẹ̀sìn yìí hàn wọ́n ń ságọ ni wọ́n ń sákìní wọn ò lè identify ara wọn pé àwa ni torí gbogbo àwọn tó nírú ìròyìn yìí tó bá wà láàrin wa lónìí kò ní jáde fóun ni àfi kẹ́kàn rí pé ọ̀sẹ̀ yín ní jàǹbá ẹ̀sìn islam ò lè yẹpẹrẹ débi pé mùsùlùmí yóò wá máa sá kò ní lè jáde láàrin àwọn mùsùlùmí pé ẹ̀sìn tí mò ń ṣe ni o mùsùlùmí ni mí kò sí ìgbà tẹ́sìn islam ó dínkù mi torí náà dájúdájú irú àgbọ́yé báyìí àgbọ́yé ni tí ó dorí kodò tí ò sì bá ẹ̀sìn islam bẹ́ẹ̀ ni kò bá ntí àwọn aṣíwájú rere tí wọ́n wí nípa irú àyà báyìí irú àwọn àyà báyìí ó tún wà níwájú léyìí tí abdullahi ibn abbas àti ọ̀kọ̀ọ̀kan nínú àwọn aṣíwájú nínú àwọn olùmọ̀ gbogbo ìgbà tí a bá ti dérò àyà báyìí wọ́n ń ti àkíyèsí pé ẹ má sì gbọ́ ntí ọlọ́run ọba ń tọ́ka sí mi wàláhù tààlà àlám tí ọlọ́ọ̀ba kí ó ṣe àmàna wa torí náà wàmàlàmíàkùnbìmà àǹzọ́lọ́láhù fọ̀wùlà ìkàhùmùlùkàfìrún ẹni tí ọba kọ̀ tí òfin òfin ọlọ́run ọba ṣiṣẹ́ tó sì lágbára àti ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ọmọ ọbọ sí abẹ́ àyà ìwọ̀ láhùn عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن والأذن بالأذن والسن بالسن والجروح قصاح فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله بارك لك wọ́n wá ń ṣe àlàyé ìntọ́ wà nínú tírà ọwọ́ wọn nípa ẹni tó bá pààyàn pé wàkàtàbùnà àlẹ́yìn fi hà ohun tá a ṣe lófin lórí àwọn yahudi nínú tírà ọwọ́ wọn ni pé àtàwọ́rá anna nafsa bin nafs ó ní òfin ẹ̀mí fẹ́ni pé ẹ̀mí kan tí ọ bá mọ̀ ọ́n mọ̀ pẹ̀mí ni òfin tó ń bẹ lórí rẹ̀ ni pé kí á pọ̀ wọn náà di annafsabinafs ẹ̀mí tí ọba máa máa pẹ́ ẹ̀mí mi bíi tiẹ̀ wọ́n ní òfin tó wà nínú rẹ̀ ni kí á pẹ́ ẹ̀mí náà di wàláàyìnàbìláàyìn bẹ́ẹ̀ ni ojú kan tí ọba kọ́ ojú mi á kọ̀ tiẹ̀ náà pé ẹni tí ọba kọ́ ẹnìkan lójú òfin tí ń bẹ lórí wọn ni kí á fọ́ òun náà lójú padà wal anfa bil anf ẹni tí ọba jẹ́ nìkan nímú kí á gé òun náà nímú padà wal udhuna bil udhun bẹ́ẹ̀ náà ni etí fún etí wal sinna bil sin eyín fún eyín wal juruha qisas kẹ́nà nínú tí a ṣe lófin fún wọn ni pé òfin mímọ gbẹ̀san nípa ọgbẹ́ ara gbogbo ẹni tí a bá dọ́gbẹ́ sí lára a ṣe lófin kọ́gbẹ̀san nírú ń tá a ṣe fún un. àwọn olùmọ̀ kí ọlọ́ọ̀bá kí ọ̀sán wọn lẹ́sàn rere wọn ni òfin yìí ọlọ́run ọba ń ṣe àlàyé òfin tí ó ṣe lé wọn lórí mi èyí tó ṣe jẹ pé àlàyé rẹ̀ tó wá nínú síra wa ó ti sọ ọ́ di òfin láwa náà lórí ilé ìlọ́ka tó fi ṣe ọlọ́run láhùn àlejò ọ̀sọ́lẹ̀m ó lo òfin yìí ó lo lé wọn lórí bẹ́ẹ̀ náà lòdì sí ọlọ́run ọba lò lé àwọn olùgbàgbọ́ lórí olùgbàgbọ́ kan tí ó bá pa ẹnìkan ní àmọ́ mà pa irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ tó ń bẹ lórí rẹ̀ ní tí á gbẹ̀mí tiẹ̀ náà ẹnikẹ́ni tí ó bá kọjú ẹnìkan lámọ̀ mọ̀ fọ́ láì sí ẹ̀tọ́ irú ẹni bẹ́ẹ̀ á kọjú tiẹ̀ náà bẹ́ẹ̀ ni eyín bẹ́ẹ̀ lè ṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wẹ̀lùdúró hàkùsọ̀s ìròyìn tó bá dọ́gbẹ́ sí i la á dọ́gbẹ́ sí òun náà la nírú rẹ̀. ṣùgbọ́n tó bá yẹ pé ọgbẹ́ tó dá sí i lára àyè kan ni ṣé a ti lè dárú rà sí i láàtà ní tayọ àlà ẹni tó géèyàn lọ́wọ́ lápèjúwe ó gé e ní oríṣi ọwọ́ ní déédéé bí ọrùn ọwọ́ báyìí lápèjúwe àti gé ọrùn ọwọ́ ntọ́rọ̀rùn ni torí pé ọ̀nà àlà irú ẹni bẹ́ẹ̀ á gbé ọrùn ọwọ́ náà bó ṣe gé ọmọ ìyá rẹ̀ lọ́rùn ọwọ́ ẹni tó gẹ̀yàn lẹ́sẹ̀ ní déédéé ibi tí a ti lè gẹ́sẹ̀ níbi tó jẹ́ damage á gbé òun náà lẹ́sẹ̀ padà ẹnu àwọn olùmọ́kò lórí eléyìí ṣùgbọ́n tó bá yẹ pé ibi tó ti dá a lọ́gbẹ́ kì í ṣe dọ́ǹtì ni tó yẹ pé tí a bá ní àgbẹ̀sán ni pé a lè rẹ́sàn gbàdéédé nínú àlà tàbí kí ọmọ tó bó ṣe ẹ̀ǹtí lápèjúwe bọ́yá ọkàn lẹ́gùn apá ni wọ́n á ní tó ìwọ náà á kan lẹ́gùn apá padà ó ṣeé ṣe pé bí ó ṣe kan àníri kan bẹ́ẹ̀ torí pé ibẹ̀ ẹ̀ ṣe jọ́ǹtì ẹnu àwọn olùmọ́kò pé tọ́ba rí a jẹ́ pé kò ní í sí kìsọ́ọ̀s kò ní í sí ẹ̀sán gbígbà lórí irú eléyìí ní tí ọkàn náà ní àdíyà pé á padà sí díyà yọ sanwó yóò sanwó fún ẹni tí ọ̀dà lọ́gbẹ́ yìí ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ awákàyè náà ní tọ́jẹ́ kàfàrà nínú àtàwọ́rá ọ̀ràn èèyàn lọ́jọ́ lórí wọn láti ṣe báyìí ẹni tó bá pààyàn àwọn èèyàn tí wọ́n pa wọn ò láǹfààní àti dé pé a ṣe àforíjì fún yín àní ní ká ni yín tó ni wa ṣùgbọ́n ẹ̀sán díyà ẹ̀sán owó ẹ̀jẹ̀ kò séyìn nínú òfin wọn ìtọ́ wà nínú òfin wọn náà ni pé ànàfsù bí nàfsù ṣùgbọ́n nínú òfin tí wọ́n tẹ́ tó fi ṣe ọlọ́run ọba mú wa ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn ìfọ́ọ̀s ó ń bẹ ẹ̀sán gbígbà ṣùgbọ́n ẹni tí wọ́n bá pẹ̀yàn rẹ̀ táwọn èèyàn rẹ̀ ní tó tó ń ti pé àǹfààní ń bẹ fún wa láti gbẹ̀sán ṣùgbọ́n àní gbẹ̀sán ohun tá a gbà náà ni àgbowó ẹ̀mí ẹ̀sánwó ẹ̀mí àǹfààní ìlú ń bẹ nínú ẹ̀sìn islam wọ́n sì gbọ́wọ́ ẹ̀mí ẹn tá a kọ́ lójú ó láǹfààní àti sọ pé èmi ò ní ní kí wọ́n kọ́ lójú di ṣùgbọ́n sanwó ojú mi kọ́kọ́ àǹfààní bẹ́ẹ̀ ń bẹ á sì sanwó ojú rẹ̀ ẹn tá a ọ̀nà láǹfààní àti ní díà mo fẹ́ gbà á sì fún ní díà gbogbo eléyìí tó bá jẹ́ ti àmọ́ mà ṣùgbọ́n èyí bá jẹ́ ti àṣìṣe àìmọ́ọ́mọ̀ ṣe irú ìṣeṣe báyìí kò sí nafsu bin nafs àní dájú ẹ̀mí pẹ̀lú torí pé kọ̀mọ́ọ́mọ̀ pa automatically díà ní ṣe ọgbà eléyìí ní ìdájọ́ ẹ̀sùn islam lẹ́lẹ́kejì ọlọ́run ọba ti kún pé pẹ̀mẹ́ni kàfà dápà bí i fọ̀húwà kàfà rẹ̀ tó nà ẹni tí ọba wa tinú fẹ́dọ̀ tó ṣe sùúrù lóòótọ́ wọn ṣe nǹkan báyìí ṣùgbọ́n mọ̀dárí jùlọ. wọ́n kọ́ lójú gbà àwọn déwájú adájọ́ ní lódodo lágbájá kọ́ mi lójú ṣùgbọ́n mo yá sí rẹ̀ ọ̀rọ̀ parí ọlọ́ọ̀bá ní fọ̀húwọ̀ kàfàrà kò nàfún ṣíṣe àforíjì tí ó ṣe àforíjì yìí yóò máa jẹ́ kàfàrà máa jẹ́ ta ni ẹni tí ó dẹ́sẹ̀ tàbí tí àwọn olùmọ́ni méjèèjì náà ni ẹ̀ńtọ́ dẹ́sẹ̀ ó ti di ìpẹ̀sẹ̀ rẹ fún un lẹ́sẹ̀ tó dá lórí pé ọmọ ìyá rẹ ti ṣe àforíjì sí ọlọ́run ọba sì fún un lágbára àti lè ṣàforíjì sí bẹ́ẹ̀ ni ẹni tí ó ṣe àforíjì òun náà pẹ̀sẹ̀ rẹ ní ọmọ ẹ̀jẹ̀kùn eléyìí jáde látọ̀nù òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríyí wọ́sọ́lẹ́m nínú àwọn àdìsí kọ̀ọ̀kan nínú àdìsí tí òjíṣẹ́ ọlọ́run bá ti ń ṣe léyìí nínú ni hadith sí abu darda sọgbà wa ọni máa mi mùsùlùmí yusufu bishayin min jasadihi kò sí mùsùlùmí kan tí a ti pa ìpalára kankan ní ara rẹ̀ fayahabuhu tí ó wàá ṣe sùúrù tí ó ṣe àforíjì ilá rọ̀ká ahùlọ́hù dára jẹ́tàn àyàfi kí ọlọ́run ọba ó fi ṣe àgbéga fún un wàhápà ánìhù kọ̀pì àti ọlọ́ọ̀bọ ṣe ṣe àmójúkú ẹ̀ṣẹ̀ fún torí náà tó bá ṣe adé pé kàfàrà ní fún òun náà kàfàrà ní fún ẹni tí a ṣe fún fọ̀húwà kàfàrà tó lẹ́hù. lọ́lábẹ́ eléyìí àwọn olùmọ̀wá ń ṣe àlàyé pé tó ń ti pé ṣẹ̀ríà ó fún yẹn láǹfààní àti lè ṣe àforíjì tó bá fẹ́ kọ́dà kọ́ gbowó ṣùgbọ́n àwọn àyè kan ń ṣé sọ́jà pé ó ṣeé ṣe kẹ́yìn ọmọ láǹfààní àti ṣàforíjì àyè kan bẹ kẹ́yìn ó ti fẹ́ ṣàforíjì kíjọba ọ̀wà àtakú pé kò sí àforíjì o ẹni tó dárú ẹsẹ̀ báyìí á jẹniyà torí wíwòye sí ti ọ́ jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn ó ṣe ṣe kọ́yá pé títì ń bẹ káwọn ọkọ̀ ń gbà nítorí pé wọ́n rìn ní orí títì yìí ní ìrìn tí ọ̀bá láàka yìí ìwàkuwà ni wọ́n ń wà wọ́n ti kìlọ̀ fún wọn wọ́n ti kìlọ̀ fún wọn wọ́n kọ̀ wọ́n pààyàn kan wọ́n pa méjì wọ́n pa mẹ́ta kọ́dà wọn mọ rófin iná ọ̀dà wọn tó wọn ò ní dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ti pa èèyàn kan àwọn èèyàn rẹ̀ ní àyáfẹ́ yìí afẹ́fí ọlọ́run ọba ó ṣàkóríjì fáwa náà. wọ́n pààyàn kejì náà wọ́n tún sọ bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́ta kí gbogbo ní à tá a bá ń wòran báyìí àwọn èèyàn ò ní gbọ́n ni wọ́n ti máa wà wàkuwà náà nítorí náà tí wọ́n bá tún ti pa àpá àwọn èèyàn rẹ̀ láǹfààní àti lóhùn yá sí ẹni tó pààyàn kí wọ́n kó òun náà di tàbí kí wọ́n ṣègbàdíyà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ṣe léyìí yóò mú kí àwọn ará yòókù ọ̀kọ́gbọ́n èyí tá à ń wò tẹ́lẹ̀ pé gbogbo ẹni tó bá ti ṣerú eléyìí yóò mú jẹ kò ní mú jẹ mọ́ o ẹ rí i pé gbogbo wọn wọn ronú sí dáadáa kálukú ọmọ sọ bí ó ṣe máa rìn tírú eléyìí bá ṣẹlẹ ìjọba láǹfààní àti ṣẹlẹ bẹẹ ni èèyàn tó jẹ individual òun náà ó lè rò kó sì ṣẹlẹ ó wù mí láti ṣàforíjì ṣùgbọn tí mo bá ní mo ṣe àforíjì ń tí àwọn ẹni yìí ń ṣe ń tí ọba làákà yìí ni tí wọ́n bá ní mo forí jù wọ́n wọ́n tún lọ ṣerú rẹ̀ lọ́la torí náà kò sí àforíjì ẹ̀sán díà tàbí rárá kò sí àforíjì ẹ̀ ń tọ́ pààyàn kápò òun náà di ó ń ṣe kìí ṣe torí pé kọ̀fẹ́ ṣàforíjì ṣùgbọ́n kọ́ lè bá a dáàbò bara yòókù tí ọba ṣe ó ṣeé ṣe kọ́ yẹ pé náà òun ní ọ̀padà kan nírú ṣe sí àwọn ẹni ń ṣe ní ṣìbàdàn tí wọn ò ní fi lẹ̀ tírú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àti pé èyí tó fi nọ́lá jù kéèyàn ọmọ ṣàforíjì ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ láyè kan tí èèyàn wò pé kìí ṣe nǹkan kan tí máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà àǹfààní àti ṣàforíjì wà kéèyàn ò ṣe nínú ìtàkà tí ọ ṣẹlẹ̀ arákùnrin kan ní ilẹ̀ sòódì wọ́n ní arákùnrin ọ̀pààyàn wọ́n sì gbé lọ wájú adájọ́ kò dínà ìkóhùn pààyàn. àwọn èèyàn ẹni tí wọ́n pa wọ́n sì jáde pé ohun táwọn ń fẹ́ náà ni kí wọ́n ni tí ó pẹ́ ni àwọn dì. wọ́n wá fi ẹni yìí sẹ́wọ̀n. ní gbogbo ìgbà wọn ti ń ṣèdájọ́ tí wọ́n ń ṣèwádìí ń bẹ̀lẹ̀ wọn. ṣùgbọ́n nínú ẹ̀wọ̀n tó wà wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní ha alukur'an. ìgbà wọn fi ṣèdájọ́ tán dọjọ́ tí wọ́n dájọ́ kú ni wọ́n á ànáǹsì tó lágbájá o lẹ́ni tí ó pààyàn tó wà lẹ́wọ̀n láti gbà báyìí ó ti há kúra nìkan kọ́dà ń ṣe wò ní mọ̀ lọ́wọ́ báyìí kó tó di pé wọ́n dájọ́ tí wọ́n ti dá lé lórí kù. ìgbà táwọn ẹni ẹni yìí ń gbọ́ inú wọn dùn débi pé lórí eléyìí wọn bá ní àwọn ṣàforíjì fún bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àforíjì yìí tírù nǹkan báyìí bá wà ìṣẹ̀rí à wa láti ṣàforíjì yìí ṣùgbọ́n tó bá yẹ pé àforíjì oní yóò tún máa ṣe àwọn èèyàn lọ kí wọ́n máa tẹ̀síwájú níbi ẹ̀ṣẹ̀ dídá pé èyí tó fi dáa jù nílò àyè báwọn kéèyàn má ṣe àforíjì ní torí kí wọ́n lè fi òpin sí irú ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run ọba wa tẹ̀síwájú pé wọ́n máa ń lọ ní àkùnbí máa ń zọ̀rọ̀ lọ ẹnikẹ́ni tó bá wá kọ̀ kí òfin òfin ọlọ́run ọba ṣiṣẹ́ sọ ìlẹ́ ìkàhùn mọ̀gbọ́ àlè abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu lábẹ́ àyà yìí ó ní àyà ká kàṣíwájú ọlọ́run ọba ń sọ pé waman lam yahkum bima anzalallahu fa ulaika humul kafirun ó ní man jahada ma anzalallahu faqad kafara ẹni tí ọba pé tí ọlọ́run ọba tọ̀kalẹ̀ nírọ́ nírọ́ ẹni bẹ́ẹ̀ ló ti di kèfèrí ṣùgbọ́n waman aqarra bihi ẹni tó bá fi rinlẹ̀ pé bófin ọlọ́run ọba ṣe rí ni o wàlẹ́m yàkùn bíhì ṣùgbọ́n ọkàn kò fi ṣèdájọ́ onífọ̀bùwà bọ́ọ̀lì ni onírú ẹni bẹ́ẹ̀ ń alábòsù. ẹni tó bá mọ̀ọ́mọ̀ tí ò fòfin ọlọ́run ọba ṣèdájọ́ kì í ṣe pé ó wò pé kì í ṣòfin ọlọ́run ọba ni gẹ́gẹ́ bá a ṣe wí kọ̀tà kókó fin ọlọ́run ọba ni abdullahi abbas ni kọ̀húwà bọ́ọ̀lì alábòsù náà tẹ̀lé ìfún ó sì yan oní gúlmùndúnà àbòsí tí ò tó àbòsí kan torí pé àbòsí nínú sẹ̀rí ẹ̀sìn islam ìpele méjì ni a ní abulmul akbar àbòsí tí ó tóbi jù òun náà ni àbòsí tí ó gbẹ̀yàn jáde nínú ẹ̀sìn islam ó ní kí ẹ̀yìn ó gbé tí ó dẹ́ ti ọlọ́run ọba tí ó gbé fún ọ̀kan nínú àwọn ẹrú tí ọlọ́run ọba dá léyìí tí a mọ̀ sí shirk ni zulmu tí ó gbẹ̀yìn jáde nínú ẹ̀sìn islam ṣe fi ọlọ́run ọba ní ìnà ṣírká la zulmun azim ṣùgbọ́n àbòsí kékeré àbòsí ni tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tí jáde nínú islam ọ̀nà ìní tí a mọ̀ sí àbòsí nínú èdè wa kéèyàn ọmọ ọmọ wọn gbẹjọ wá síwájú rẹ ọmọ pé ń tọ́jà rẹ ni kó sì gbé ààrẹ fún ṣùgbọ́n ọlọ́jọ́ rí pé ti làkàṣègbè ni irú àbòsúdà yìí ni zulimundu nabulu abdullahi ibn abbas ó ní àbòsí ni tí ò tó àbòsí tó tóbi tí ó gbẹ̀yàn jáde nínú ẹ̀sìn islam torí náà nítorí bá kọ̀ tí ò kò fi ọlọ́run ọba ṣiṣẹ́ ṣùgbọ́n kí èso kó dínà òfin ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ sọ wùláyíká homobo alimu irú àwọn ẹni bẹ́ẹ̀ ni alábòsí kí ọlọ́run bá kí ọ sọ wa níbi àbòsí ṣíṣe àwọn àyà tí yọ wà níwájú àwọn náà tí wọ́n rọgbọ mọ́ àwọn àyà yìí lẹ́yìn tọ́jọ́ pé inshallah ta'ala tí ọba dọ̀la wọn ṣe kọ́ tẹ̀síwájú nípa àlàyé nípa rẹ̀ àti àwọn nǹkan míì tí ọ ń bẹ lábẹ́ àyà tí a kà yìí tí a lè ṣe àlàyé rẹ̀ torí àsìkò pẹ̀lú ògùn ọlọ́ọ̀bá wọ́n tẹ̀síwájú lórí rẹ̀ tí ọlọ́ọ̀bá bá sọ wá di ọ̀la tọ̀rọ̀ nọ́dọ̀ ọlọ́mọba ohun kí ọlọ́run bá kí ó ṣe wá ní ọ̀kan nínú àwọn tí wọ́n lo ṣẹ̀ríà rẹ̀ ní gbogbo ìṣẹ̀mí wọn láì ṣe àyè kan kò ní gbẹ̀ṣẹ̀ ayé wọn. iṣẹ́ aláhùtàálá a ó dùn báyìí kí a bá rí ìbéèrè. Thank you. Ìmọ̀lẹ́ ìjẹ́ ṣé ìmọ̀lẹ́

ìwádìí tó kù àbí àwọn ọ̀gá àti tó kù kí ẹ lè tó kù. Èmi tó wà ní ilé ẹ̀kọ́ ní pàṣẹ àti tí ọ̀gá àkọ́kọ́ ọ̀gá máa ṣe lé yẹn bí ìjẹ́ ìwọ́n lè ṣe lẹ̀. Náà pé ìbéèrè tí wọ́n ń béèrè nípa ogún pínpín lè tó ní í ṣe pẹ̀lú títẹ̀lé òfin Ọlọ́run. Ẹni tí ó mọ̀ pé nídìílé tóun wà, àwọn tí kìí ṣe Mùsùlùmí wọ́n kún báyìí. Kódà ó ṣeé ṣe kọ́jẹ́ kún ọjẹ́ Mùsùlùmí, ṣùgbọ́n òfin ọlọ́run ọba ò múlẹ̀ nínú ìṣẹ̀lú wọn débi pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ wọ́n láwọn olófin ọlọ́run ọba lé lórí. ọwọ́n á ń bẹ̀rù pé tóun bá ṣaláìsí ó ṣeé ṣe nígbà tí wọ́n bá pín ogún òun kí wọ́n má pín nílànà ẹ̀sìn islam. ìbẹ̀rù ẹni bẹ́ẹ̀ ọlẹ́kọ̀ọ́ kọ́pa àkọsílẹ̀ pé tí mo bá ṣaláìsí o ogún mi mo fẹ́ kẹ́ ẹ pín nílànà ẹ̀sìn islam. náà ọlẹ́kọ̀ọ́ kọ́dọ̀ ọ̀ràn èèyàn ni ọ̀ràn yẹn ni kí mùsùlùmí tó bá ń páyà aburú kan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ àkọsílẹ̀ pé tí mo bá ṣaláìsí o irú nǹkan báyìí báyìí báyìí báyìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn olùmọ̀ wọn ń ṣe àlàyé nípa rẹ̀ ní ohun tó ní í ṣe pẹ̀lú bible denies gbogbo mùsùlùmí ọ̀yọ́ kọ́ mọ nírú nǹkan báwọn lákọọ́lẹ̀ wọ́n pé tó ń bá ṣaláìsí agbègbè ibi tó ń wà wọn ò ní pé ogún nínàlẹ̀ sí islam kọ́kọ́ sílẹ̀ tí wọ́n bá ṣaláìsí ohun tí mo fi ilẹ̀ mo fẹ́ kẹ́ ẹ pin nílànà ẹ̀sìn islam kó sì gbé lọ fún àwọn asòfin tí wọ́n fọwọ́ sí ó ti di òfin tí wọ́n gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ náà ní tó bá mọ̀ pé òun bá ṣaláìsí àwọn nǹkan kan bẹ tọ́jẹ́ bí ẹbọ bí ẹbọ tí wọ́n máa ṣe nídìílé wọn fókù kọ́kọ́ lẹ̀ pé tí wọ́n bá ṣaláìsí àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí tí wọ́n máa ṣe ìfaramọ́ mo fún gbogbo ẹnìkan tí ó ṣe lórí mi ó ti yọra rẹ̀ lẹ̀. ọmọ pé tí òun bá kú lágbègbè ibi tó ń wà bóyá wọn a máa ṣe wọn a máa sọ òkú di àjọyọ̀ wọn pa màálù oríṣiríṣi wọn ṣe jọ mẹ́ta wọn ṣe gbogbo ẹ̀ ó sì mọ̀ pé gbogbo nǹkan báyìí ọ̀tọ́ ó sì dọ̀nà yẹn kọ́kọ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe kó gbogbo ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ tó bá wà lọ́rùn rẹ̀ bóyá gbèsè ni gbogbo ẹ̀ ti wà lákọọ́lẹ̀. gbogbo orú àwọn nǹkan báyìí ní ẹ̀sùn islam lọ́là kalẹ̀ tọ́yẹ kí mùsùlùmí ọmọ ṣe oríṣi ọlọ́run bá ní ọ̀tọ́ lọ́jẹ́ lórí gbogbo mùsùlùmí ti ní àkọsílẹ̀ tí ó jẹ́ ẹ̀ ó kéré jù kọ́ máa tún yẹ̀wò ní ọjọ́ méjì sí mẹ́ta ní gbogbo òṣèlú rẹ̀ torí kọjá pé nígbà tí ọba padà sọ́dọ̀ ọlọ́run kò ní sí ìyàn ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tí ó kú tí ó fi dúkìá táwọn onídúkìá ọdẹ láti wá máa kílèmù rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n àwọn olùdògún ibi ogun táwọn ọjọ́ lójú wọn wà kò sì sí púrúfù kan tí ó fi púrúfù rẹ̀ pé òun lòun ní torí náà wọ́n kọ̀ láti fún lẹ́sọ̀ wọn ò ní ronú inú ipò tí bàbá àwọn wà táwọn ọba fún ẹ lẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ ní táwọn fẹ́ jẹ ní tọ́jà mú wọn torí náà irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ṣe àwọn eléyìí ó ti ṣe ń tọ́jọ́ ẹ̀tọ́ àwọn tó wá ti sílẹ̀ tí wọn bá tẹ̀lé òun ti bọ́ níwájú ọlọ́run ìyá rẹ̀ ń bẹ lórí wọn wọláhù tààlà àlà náà wàlékùn sọ̀rọ̀. Thank you.

Naam, ìbéèrè tí wọ́n ń béèrè nípa ohun tí a ṣe àlàyé tí kámuwá lápèjúwe tí ẹnìkan ń wáṣẹ́, iṣẹ́ wíwá yìí ọgbẹ́ lọ sí ìlú kan ìlú tí ó gbé lọ sí bóyá ẹni tó dé sí lọ́dọ̀ tí yóò bá wá iṣẹ́ tó bá rí kì í ṣe tí ẹ̀sìn islam faramọ́ bóyá ó bá rí iṣẹ́ nílé ọtí ọlọ́wọ́ á sọ pé òun ò ní ṣiṣẹ́ nílé ọtí lẹ́yìn wá ń gbà níyànjú pé ṣé èmi náà ti ṣe rí ṣùgbọ́n gbà tí mo débi tí mò ń fẹ́ tí ọwọ́ mi ba tí mo fẹ́ mo pàṣẹ torí náà ìwọ náà ṣe fúngbà díẹ̀ ní kì ṣe ń tọ́ mọ̀ ṣe lọ láíláí ǹjẹ́ irú eléyìí ipò wọlé àtòṣe náà nínú islam irú àyè báyìí èèyàn ní ṣe gbogbo tí ọlọ́run ọba kọ̀ tí ó sì jẹ́ pé yẹn ní agbára láti lè má ṣe kì í ṣẹnìkan ní ọkọ̀ ṣe rẹ̀ pé dandan ó ṣe ọ yàtọ̀ sí ìdájọ́ gbogbogbò téèyàn lè ṣe ń eléyìí tó ní ṣe pẹ̀lú rẹ̀ ni ìjọba ò lè mú dandan pé iṣẹ́ báyìí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè mú dandan àǹfààní mi ṣe ń bẹ láti ṣàwọn iṣẹ́ mi tí ọba ṣe léyìí ó ṣeé ṣe kọjá pé tí ó rí kò ní tó léyìí ṣùgbọ́n àwọn àwọn iṣẹ́ mi ń bẹ tó lè rí tí ó ṣe tí ó sì lè máa fi bora rẹ̀ láṣìírí tọ́wọ́ rẹ̀ ó fi bá ń ti wá ní orúkọ báyìí kò tọ́ láti ṣe yóò wá sẹ́sí ọjọ́ ti halal èyí tí ìdẹ̀kùn máa wá nípa rẹ̀ nígbà míì lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn ni pé ẹni tó bára rẹ̀ ní ipò tó ń ti ń ṣerú iṣẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọ wá gbọ́ ìṣítí ọ wá ronú pé wàdà ọ fẹ́ pa ṣìṣì ó ṣeéṣe kọ́ yẹ pé ó láwọn tí ń bọ́ àwọn òbí ń bẹ àwọn ọmọ ń bẹ aya ń bẹ òun fúnra rẹ̀ ni kò tí ì ṣiṣẹ́ mi tí ó ṣe tí ó fi lè máa gbọ́ bùkátà wọn kọ́ wá ronú pé nígbà tí mò ń wá mi tí ń tí ì rí kí n máa báyìí lọ kí n má sì ṣọlé ilẹ̀ tí ń fi rí mi ni irú ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ́ni ó ṣeé ṣe kí ìdẹ̀kùn ọ wà lórí rẹ̀ ìdẹ̀kùn tí ó wà lórí rẹ̀ fúngbà tí yóò fi ríṣẹ́ kì í ṣe dandan kó rèé tó ṣe déédéé lé lópin ìgbà tó bá ti lè rí nǹkan kan tí ó fi máa bora rẹ̀ láṣìírí àtàwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ àtìgbà náà tún ti di ẹ̀ṣẹ̀ kó tẹ̀síwájú níbi ṣíṣe ṣùgbọ́n ní tí ò tí bọ́ sínú rẹ̀ rárá kò sí dẹ́kùn yín lórí rẹ̀ yóò wà mí wàláhùtà àlàálọ́mù kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmàna wa. Thank you.

Allahu ta'ala alam kí ọlọ́ọ̀bá kí ọ sọ wa mẹ́ irú condition tí a wà nínú rẹ̀ yìí àwọn nǹkan mí ń bẹ tó bẹ́ pé gbogbo bẹ́ẹ̀dá bá ṣe gbìyànjú sí kò lè ṣàkùn tán yóò gbìyànjú ṣùgbọ́n kò lè ṣàkùn tán torí irú ìṣesí tí a wà nínú rẹ̀ ọlọ́pàá tó fi jẹ́ pé ìyànjú lèèyàn gbà láti rí i pé gbogbo ń tọ́jọ́ mọ́ bí òun dènà sí ṣùgbọ́n ti gbìyànjú rẹ̀ má pé gbogbo ìgbìyànjú rẹ̀ náà tún bára rẹ̀ mo tún bọ́ sínú kan ìrọ̀gbọ́n sí irú eléhùn kò ní kà fún o burú yóò gbìyànjú ni láti rí pé eléyìí tó hàn sí mi lónìí ọ ń bá a lọ tún hàn sí kó tún sí ọmọ gbìyànjú láti ṣe ni òní èdè kúkúrú yẹn tó ní í iṣẹ́ báńkì èyí tó fi tọ́kún mùsùlùmí ní báńkì kí ó jẹ́ interest based èyí tó fi tọ́kún mùsùlùmí kó jìnà sí. ṣùgbọ́n àwọn báńkì tí wọ́n ń lò fún ẹ̀sìn islam tàbí àwọn báńkì kan tó yẹ pé wọ́n ní islamic window tí wọ́n ń lò abẹ́ rẹ̀ lọ́wọ́ irú àwọn báńkì báyìí tí ọba hàn pé wọ́n lé àwọn àṣìṣe kan tí wọ́n ń ṣe àṣìṣe inú ni wọ́n gbìyànjú láti túnṣe èyí ò tó láti wípé ọ̀nà ti di báńkì rìbá kí á ṣàkún tí àwọn àṣìṣe kan bá wà àwọn àṣìṣe yìí lèyìn ó pé àkíyèsí wọn tí wọ́n gbìyànjú láti túnṣe tí wọ́n bá wá sí mọ̀ tí wọ́n kọ̀ tí wọ́n ń dágbọ́n sí táwọn náà sì mọ̀ pé rìbá ni ìgbà náà lèyìn ó gbìyànjú láti sá ṣùgbọ́n ẹni tí ò tí mà ṣiṣe tàbí tí ò tí hàn pé ọmọ àṣìṣe ó sì mọ̀ mọ̀ ṣe àní sì dájọ́ pé ọ̀nà wà ní abẹ́ báyìí wà láhùtà ara àlọ́ so ni ó ní bùkátà sí kí èèyàn ṣe àwọn ìgbésẹ̀ tọ̀tán kó tó di pé a tó lè conclude pé àwọn náà ń dìlù pẹ̀lú interest wà láhùtà àlọ́ ṣùgbọ́n ẹni tí ọjọ́ mọ́ iṣẹ́ ṣíṣe bí èyí ọjọ́ ti interest pọ́ńdélé òkè mùsùlùmí ó dìnà sí òní ń tọ́ dáa jù ó fìyàn lọ́kàn balẹ̀ tọ́lọ́bọ̀ sàmìnà aláhùwàánà tí ń ṣe aláhùta aláàfi ìjókòó ti اللهم ربنا اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك